ádámù àti éfà wà nínú ọgbà édẹ́nì wọ́n sì ń gbé ìgbé ayé ìrọ̀rùn ìbáṣepọ̀ tó dára sì wà láàrin àwọn àti ọlọ́run títí di ìgbà tí sátánì alárekérekè fi farahàn gẹ́gẹ́ bí ejò sí éfà ejò yìí ni ó wí fún éfà pé ṣé òtítọ́ ni ọlọ́run sọ wípé ẹ ò gbọ́dọ̀ jẹ nínú èso igi ọgbà éfà dá a lóhùn ó ní àwa máa ń jẹ nínú èso igi ọgbà ṣùgbọ́n nínú èso igi ìmọ̀ àti ìmọ̀ èyí tó wà ní àárín ọgbà yìí ni àwa kò gbọdọ̀ jẹ nítorí ọlọ́run wí ní ọjọ́ tí àwa bá jẹ ni àwa yóò kú ejò yìí wá fọ́n lésì wípé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan nítorí Ọlọ́run mọ̀ wípé lọ́jọ́ tí ẹ bá jẹ èso yìí ẹ ó dàbí òun ẹ ó sì mọ rere àti búburú. nígbà tí Éfà rí i wípé èso yìí dára ní ojú ó sì jẹ́ èso tí ó lè fúnni ní ọgbọ́n ó nínú rẹ̀ ó sì jẹ ó sì fi fún ọkọ rẹ̀ náà ojú àwọn wọ́n sì jẹ ojú àwọn méjèèjì sì là wọ́n sì rí wípé àwọn wà ní ìhòòhò. wọ́n sì gbọ́ ohùn olúwa ó ń rìn nínú ọgbà ní ìrọ̀lẹ́ ọjọ́ olúwa sì kọ sí wọn wípé ádámù níbo ni ìwọ wà ádámù ní mo gbọ́ ohùn rẹ ẹ̀rù sì bà mí nítorí pé mo wà ní ìhòòhò mo sì fi ara pamọ́. Ọlọ́run wí pé, Ta ni ó sọ fún ọ pé o wà ní ìhòhò? Ṣé ìwọ ti jẹ nínú èso igi tí mo sọ wípé o ò jẹ ni? Ádámù wí pé, Obìnrin tí ìwọ fi tì mí ni ó fún mi, mo sì jẹ Ọlọ́run wá kọjú sí obìnrin náà, ó ní, Èwo ni ìwọ ṣe yìí? Obìnrin yìí wí Ejò ni ó tàn mí ọlọ́run wá ṣe ìdájọ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run sọ fún ejò wípé láti òní lọ a fi ìwọ bú nínú gbogbo àwọn ẹranko ìgbẹ́ àyà rẹ ni ìwọ yóò máa fi fà káàkiri erùpẹ̀ ilẹ̀ ni wàá sì máa jẹ ní gbogbo ọjọ́ ayé ẹ̀ màá fi ọ̀tá sáàárín ìwọ àti irú ọmọ rẹ pẹ̀lú obìnrin náà àti irú ọmọ rẹ̀ obìnrin yóò fọ́ ìwọ ní orí ìwọ náà ó sì gbù jẹ ní ẹ̀yìn ẹsẹ̀ olúwa tẹ̀síwájú ó ní fún ìwọ obìnrin yìí èmi ó sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀ nínú ìpọ́njú ni yóò máa lóyún tí wàá sì máa bímọ lọ́dọ̀ ọkọ rẹ ni ìfẹ́ rẹ yóò sì máa fà sí òun ni yóò sì máa ṣe olórí rẹ ọlọ́run wá sọ fún ọkùnrin náà wípé nítorí tí ìwọ ṣe yìí a fi ilẹ̀ bù nítorí tirẹ̀ nínú òógùn ojú rẹ nìwọ ò máa jẹ nínú rẹ̀ àwọn ẹ̀gbin ni ó sì máa wù jáde fún ọ ìwọ á sì máa jẹ ewéko ní ọjọ́ ayé rẹ gbogbo títí tí ìwọ yóò fi padà sí inú ilẹ̀ nítorí nínú rẹ̀ ni a ti mú ọ jáde erùpẹ̀ sá ni ìwọ ìwọ yóò sì padà di erùpẹ̀ ilẹ̀. ọlọ́run wá wí pé ọkùnrin yìí ti dàbí ọ̀kan nínú àwa tí ó mọ rere àti búburú kí ó má bàa wá lè fi ọwọ́ rẹ̀ kan èso ìyè kí ó sì jẹ kí ó sì yè títí láé ọlọ́run wá lé ádámù jáde kúrò nínú ọgbà édẹ́nì ó sì fi áńgẹ́lì tí ó mú idà iná dání sí inú ọgbà édẹ́nì láti máa ṣọ́ kí ẹnikẹ́ni kí ó má lè wọbẹ̀ mọ́.